tó bá di kí lásán ò ṣe prayer yìí kò sí kan tí sara ja ẹ fẹ́ ṣe fún mi. mo fọ́ ní ṣe. ó dà sí máa pàtí ìdí ọlọ́ ṣe sí. sori problem tí mo ní pẹ̀lú ẹni pé tí bá ní kí n lù ẹni kò bá ń pa ẹ̀sìn ìwà ọ̀rẹ́ ẹ kẹsẹ̀lẹsẹ̀ ẹ ní tìjú ẹ̀yin méjèèjì shameless human. tó bá kófìrí mi pé ọwọ́ mi fẹ́ súnmọ́ sàkání ẹ̀ rárá ó lè fún mi gbàdúrà. ní lọ́wọ́lọ́wọ́ lọ fẹ́yàwó kejì. ilé ẹ̀rọ kò tó gbé wá sínú ilé ó fẹ́ pa ẹ̀mí àtàbúrò mi. jẹ́ kí n kò tó bá jẹ́ wọ́n eku oníkébí eku mọ́ ẹyẹ oníkébí ẹyẹ mọ́ orí oge ti kú fún ẹ. ẹ jẹ́ kí n sọ fún yín ẹ wo ẹ tí ìwé dé sí. ṣé ìyàwó làwọn ilé ìyá náà. àwọn ọmọ pa o. wo àti dọ̀rẹ́ bẹ̀rẹ̀ sí mi bẹ̀rẹ̀ sí mi. àsìkò kékeré tí mo fi wà ní traffic ló ti gbọ́kùnrin délé lẹ́ẹ̀ ṣe nǹkan. iná iná. sí kankan kò sí kankan ṣé ẹ̀yin lọ́pọ̀ wá sí pàtì èrè sáré fún ẹ sáré wájú kò síwájú ẹ jókòó sẹ́yìn tẹ bá ti mọ̀ wípé ẹ lè jókòó sẹ́yìn ẹ lọ ṣe wúbà. ẹ̀sìn fọ́gbó ẹ̀sìn tẹ́ solúsẹ̀ rẹ̀ ni pé lè fẹ́ yàwó kẹta. Ah! bẹ́ẹ̀ ni.